hello mo kíwákíwá mo kíwákíwá o gbogbo ibikíbi tí a bá wà tẹ̀tẹ̀ ń gbọ́ mi orúkọ tèmi ò yí padà Ìyèdára Kòwé ni mò ń jẹ́ mo kàn fẹ́ kẹ́ tún jẹ́ ká gbọ́ díẹ̀ nínú àwọn voice note yìí náà ni hmm. kí ẹ lè mọ bí wàhálà ṣe ṣẹlẹ̀ nínú ilé agodo omi ìnira àwọn Òbútúkẹ. Eh? Hmm àfi bẹ́ẹ̀ ni pé ọ̀run da wèrè pẹ̀lú yín nínú òmìnira group ẹ̀ ń ṣẹ̀sìn gan ni o ẹ̀sìn yín ò sí ní orílẹ̀-èdè àgbáláyé ọ̀run ló lè fi èèyàn ṣe irú ẹ̀sìn bẹ́ẹ̀ ẹ̀sìn yín ó léke nǹka anyway ṣé wá rí àwọn yúùtù tẹ wá fẹ́ fi kanra mọ́ èyí sìn ibẹ̀ ló ti máa lẹ́yìn fún yín ìgbà tí ìyá yín fi rọ́ parọ́ fúnrọ́ fún wọn tọ́dẹ̀ ti rí òtítọ́ ọwọ́ ti jápa àwa mọ̀pọ̀ ti jápa ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti pè mí yóò ṣìlẹ̀ ń bá kiri ń bẹ̀ wèrè lẹ́jọ́ kò sí nǹkan kan kìkìdá irọ́ ni yín tẹ bá wá bọ́ síta sí tẹ́ ìrí yúùtù kọ́kọ́ kó fún yín ní listening ear kò yẹ kó bọ́ sí kànra ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká jọgbó. ẹ káàárọ̀ gbogbo ilé a kú weekend a kú ọ̀dì mo rí pé àwọn kan wọ́n bẹ̀rẹ̀ sí ní bínú sí nǹkan tí Bíbí sọ ṣebí lórí ìkànnì yìí náà ti sọ pé kẹ́nikẹ́ni má fọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ ṣebí lórí ìkànnì yìí náà ti ní gbogbo wa ní freedom of speech ṣebí lórí ìkànnì náà ti sọ pé tó bá rú kádùkú lójú àbẹ́nìyàn rí èsì tó fẹ́ fì lórí ọ̀rọ̀ kan wípé kò fi sí kí ló wá dé tó wá di wípé wọ́n bú ìyálàyà Bíbí ọmọ Yorùbá kò yẹ kó rí bẹ́ẹ̀ àti ìyá wa mú à àti aráṣẹ epo ríbẹ̀ àtàlájì ìyẹ̀kínì àti bàbá ọmọ àti gbogbo wọn tó wà lórí ṣe àti gbogbo wọn táwà lórí ìkànnì àtàwọn táàmọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ tó jẹ́ pé àròjú wọn rí kò sẹ́ni tó lójú ara wọn rí anyway tó jẹ́ pé ìnà ò rí ojú ara at least pẹ̀lú wọn kó kan báyìí tó máa ń sábà sọ̀rọ̀ lórí lórí program tó máa ń sọ àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ gidi tó jẹ́ wípé lọ́jọ́ kan ay ní kí wọ́n fún wọn ní nọ́mbà pé nítorí wọ́n fẹ́ mọ̀ wọ́n tí wọ́n padà wá sórí ìkànnì wípé à pé kí ay má wọrí pé tásìkò àti pé kí gbogbo wọn mọra wọn bá tó pé wọ́n máa mọra wọn láìpẹ́ láì jìnnà iṣẹ́ àwọn náà máa ń sọ wípé kò sí anybody ọ̀rọ̀ tó bá wà sọ ẹ sọ ẹ jẹ́ ká trash ẹ ẹ kò sí nídìí pé wọ́n bó ìyálàyà bíbí ọmọ Yorùbá kò nídìí wípé wọ́n ń ṣépè fún òun sọ opinion tiẹ̀ ni and uh, if everybody can just listen to that tí gbogbo abá lè fetí sílẹ̀ dáadáa ká fi ohùn tó dáa àti ọkàn tó dáa gbọ́ ọ̀rọ̀ náà àti ìrònú tó dá gbọ́ ọ̀rọ̀ náà á mọ̀ pé ọgbọ́n wà nínú ọ̀rọ̀ tí bíbí ọmọ Yorùbá sọ ṣé bí ẹni gbogbo bí àwọn ọ̀tá ọ̀tún àtòsí gbogbo wọn tó yí ètò yìí ká ẹni gbogbo ipa tí wọ́n kó àwọn míì àpéwọlé alámídẹ̀ ni wọ́n àwọn míì wà lórí ètò yìí alámí ni wọ́n tó jẹ́ pé wọ́n máa wá secret ṣé bẹ́ẹ̀ rí pàtí màmá sọ pé ní àwọn fẹ́ kó aṣọ àwọn sójà jáde àwọn ológun wa jáde ṣé bẹ́ẹ̀ rí pé àwọn èèyàn kan sọ pé rárá kó má kó jáde màmá dẹ̀ gbà bẹ́ẹ̀ màmá. ẹ má dá wọn lóhùn o aṣọ ológun wèrè wo náà kó jáde dádì Japan yẹn wọ́n ti fẹ́ lọ lẹ́yìn wọn àlẹ́yìn wọ́n ti fẹ́ kí lè ròyìn pé ó mú onídìrí dúpẹ́ onídìrí tó fi wá ń béèrè tó ń kanra mú wọn lórí ṣó wípé ayé ìgbà kan lòun máa sọ wípé òun máa máa bẹ̀yìn ẹ lọ dáwó tó bá wù yẹn dáwó tó bá wù yẹn má dáwó ẹ̀yin lẹ mọ̀ ṣé ẹ mọ̀ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó máa bọ́ síta tó bá ti fẹ́ sọ̀rọ̀ á ní á ní òun o òun ò òun ò níyín lára pẹ̀lú ọ̀rọ̀ olówódé ẹ kò fowó síbẹ̀ owó yín ni ẹ gbogbo bó ṣe ń lọ ẹ máa rínú ẹ máa ròde ẹ máa ṣe kinní kan òun ò kówó jẹ bíi ti àwọn bàbá bó ṣe máa ń sọ ń gbà yẹn nìyẹn torí pé bàbá Japan <laughs> bàbá olóríire yẹn ẹ ó ṣe kí ni òun ló ń fìnáàsì wọn gbà yẹn wọ́n sì ń fi rọ́bo irọ́ fún bàbá ń bàbá nígbà tí bàbá ń bàbá rí wípé àṣẹ rọ́ọ̀lì gbogbo kinní àṣẹ kò Japa, Japa, ẹ Japa, Japa, bàbá wọn bàbá yà jápa òun ni wọ́n ṣe gbogbo wọn ẹnu gbẹ wọ́n ní ìdí owó ẹ dákun ẹ ṣàánú ayé wọn wò ẹnu gbẹ ogbẹ ogbẹ ogbẹ èyí tí ń kọ́ òtẹ́ẹ̀lì gagilítì kò sí owó tó bá rí kọ́ ni ó fi kọ́ òtẹ́ẹ̀lì ah information yìí tún wọlé bíbà ìjẹ́jẹ́ mọ̀ wípé ẹ̀yin èèyàn mi àṣedúpẹ́ onírọ́ àṣòsíìkì bí ẹni máa kú lẹ́nu ọjọ́ mẹ́ta gbogbo ìgbà tí wọ́n sọ wípé ìyá wọn mua mumu of Africa tí ò fi jáde tán sọ pé ìyá wọn bí sí ní iṣẹ́ iná ló ń ṣe kiri ó síìkì burúkú wọ́n ló síìkì burúkú àìsàn gbèdè bá a ṣe sọ̀rọ̀ yìí wọ́n ní kò tí ì bọ́tán nínú àìsàn òun o wọ́n ní kò tí ì bọ́tán nínú àìsàn òun o bá a dẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí kò máa ń ṣeré òmìnira mà ti fọ́ ó ti fọ́ yẹ́lẹyẹ̀lẹ tẹ bá wọn gbọ́ tí wọn kàn sóòlù ara wọn ẹ má jẹ́ kí wọ́n ṣe kinní kan wọ́n distract wọn ni wọ́n ṣe kinní kan wọn ni ṣé dandan ni kẹ́ ẹ dá sí wa ni èmi ìrírú yín rí ìgbà tẹ̀yìn ń ṣe ní láti yẹ ṣe bó ń dùn mọ́ gbogbo yín báwo lẹ ṣe láìkì tẹ ṣe rò wípé ẹ mọ̀ ṣe nǹkan fún yàn tẹ́nìyẹn bá dúró kẹ́ tó wà lọ́wọ́ yín tán rí àyè irun ti yín ni èmi ò mọ tẹlòmíì lọ́dọ̀ ti tèmi èmi máa fàyè sílẹ̀ fún yàn tó bá fẹ́ bá mi jà tó ló fẹ́ rún mi ó yá rún mi dáadáa rúnrún tí mo dẹ̀ máa ń sọ ni pé fún mi jẹ dáadáa back to back mi ní ní ẹ lára mi ní kó sí ẹ màá yọ̀ǹda ẹ máa ṣe lọ bọ̀ tó bá ti wá ṣe tí mo rí pé ó ti padà rẹ̀ ìgbà yẹn lèmi ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ interval yẹn ó lè máa lọ sí months year hmm? o wà ní rẹ̀ ẹ̀tọ́ kẹ́mi wá ṣèbẹ̀rẹ̀ tèmi kó wá sọ wípé ẹ ṣèbó ti ṣe sẹ́yìn ṣó o wà òkè ìgbà tiẹ̀ àlọ́ tiẹ̀ ti lọ ní àbọ̀ tèmi ló wá ń bọ̀ ẹ̀ kí ni mo wá ń tẹ̀ láti sọ ẹ̀yìn èèyàn hmm. ó ga ni o àìsàn ṣonídìrí dúpẹ́ wọ́n ló ṣe àìsàn àìsàn ṣe é ó fẹ́ kú ṣé ẹ wá rí agídí tí onípá fún gbogbo wọn tí wọ́n ná dáwọ́ torí bóyá oògùn ló padà fi gbowó lọ́wọ́ wọn ni o wọ́n náà kàn rọwọ́ òun bá wọ́n kàn rọwọ́ sí lọ́wọ́ wọ́n kàn rọwọ́ sí lọ́wọ́ ni ṣùgbọ́n nígbà tógun máa bàjẹ́ àfìgbà tó ṣe wáí wáí ó ṣojú rẹ wáí èrú rẹ ó lè bá nìyàn gbogbo àwọn tọkọwọ fún tọkọwọ fún jàre ẹ má bínú tó fún agilítí lówó wọ́n má ti ń béèrè owó wọn padà o. Mm wọ́n mà ti ń béèrè owó padà gbèsè màná lágílí tí dẹ̀ ń fi gbogbo ayé san báyìí o gbèsè lórí gbèsè bó bá ti bélè bá bèrè tiẹ̀ èyí tó bá rí san á máa san bélè tí ń fà ń bí bẹ́ẹ̀ ni tọ̀hún ń fà á <sighs> gbogbo wọn ti sá lọ kọ́ nine one one òmìnira twenty twenty two ti fọ́ everybody ti fọ́ dàgbé wọ́n ti sá lọ po wọn ò rí nǹkan kan ṣé ẹ rí àwọn interim group ti sa eh, ti Kwara tèkìtì tọyọ group wèrè tọjọ sí káàkiri síbẹ̀ àwọn tó ṣe ẹ mọ bó ṣe ń lọ àní bàbá Japan olóríire wọ́n ti jápa jápa jápa jápa níbi tí ó nira fún òmìnira tí orúkọ wa ń rò wọ́n dé ìwé àtẹ̀mí tó orúkọ rò wọ́n dé omi ìnira ara ń ni wọ́n nísìnyí wọ́n ti ń padà táàsì to tó wà nàìjíríà wọ́n ti láwọn tó wà màmá ti sọ fún ó ti fọ òun ránṣẹ́ sí wọn pé ẹ̀yin tẹ́ wà nàìjíríà wà lẹkọọ padà yọ yín lẹmọ níbi tá a bá dé bó bá jẹ́ three thousand naira ni ó kàn ní kù tẹ́ ẹ lè múlẹ̀ ẹyẹ wa máa contribute three thousand ó ti finish. ọgbẹ́ o mo fọ́ mo fọ́ mo fọ́ mo fọ́ mo fọ́ yìí gidi gidi gidi gidi òmìnira ti di nira ara ti ni wọ́n kò sówó mọ́ àwọn èèyàn ò dáwó kò sí nǹkan kan àwọn ara wọn náà fúnra wọn ní stíkà ẹ̀jẹ̀ èlé náà rí lọ ẹbí ọmọ àwọn tí mo tó ń rówó bó bẹ́ẹ̀ ta bá ṣe ṣó mi ìrèyí ọ̀kan tó yìí ṣe ṣó tó ní fifty thousand tó wó tó tó wò ó nígbà tó ṣe ṣó tán àìmọye tó ṣe ṣó lórí social media lórí YouTube yẹn tó yẹ pé irọ́ ni wọ́n dédé lọ gbé nǹkan tí ò ṣẹlẹ̀ nínú ayé àbí kán gbé fídíò wa kán wá lọ gé àárín ibi tán bá máa láìkì ń bẹ̀ kí wọ́n wá gbé síbẹ̀ wọ́n lè máa rí two hundred people views wọ́n lè máa rí hundred wọ́n á rí one more than hundred àwọn yẹn ló ń rówó ṣé three thousand views tó ń wo ṣó tó ń wo fídíò mi àbí four thousand ẹ wá máa sunkún ẹ ń fi yín powó torí ọ̀rọ̀ ìrìn àjò ayé ti dára kò yé yín ọ̀run ló fi ru yín lójú ẹ rè pé owó social media ní òsí lára yín tẹ́ ẹ̀ fowó social media kéde lónìí dára rẹ̀ ẹ̀ mélòó ni mo ṣe ṣó fídíò ti kọ̀ọ̀kan tí mo máa ń gbé sí orí YouTube ẹ fẹ́ farawé mi èyà. Olétikẹ́ òmìnira three thousand three thousand three thousand ẹ̀yin òmìnira mẹ́mbà <laughs> ní nàìjíríà kò yọ nílẹ̀ wọ́n ló ti dọ́dọ̀ yín náà báyìí austerity ti mú òmìnira o austerity austerity bàbá japan ti jápa jápa gbogbo àwọn tó ń fìnáǹsì wọn gbogbo wọn náà ti fẹsẹ̀ fẹ́ wọ́n ti sá lọ owó ń wówó burúkú burúkú bó ṣe wà yẹn àní wọ́n wówó títí wọ́n láwọn tó wà nàìjíríà kan máa dá three three thousand ẹ jẹ́ àwọn bóyá ìwà ní eléyìí yóò bá jẹ́lé. ṣé pé fáwọn tó tó sọ bẹ́ẹ̀ náà ẹ jẹ́ ká wà rí sínú ẹ jẹ́ ká fi ọgbọ́n gbé gbogbo nǹkan tá a bá ń ṣe ẹ má má jẹ́ ká bínú lódìlódì a mọ̀ pé bíbélì àwọn yorùbá ó lè jẹ́ ọmọdé ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ ọlọ́gbọ́n náà wà bẹ́ẹ̀ wípé kò yẹ ká máa polongo àwọn adelé wa sí àwọn ọ̀tá so nǹkan yòówù kì í bíbí sọ yìí. wèrè lẹ́jọ́ adelé wo lẹ ń pariwo ókè fáwọn ọ̀tá ẹ jẹ́ ká tún àárín yẹn ó ní kò yẹ kán máa polongo adelé wọn fáwọn ọ̀tá agilé tètè padà dọ̀tá mọ́ yín lọ́wọ́ ó fọ́. ìkà ò ọ̀rẹ́ mi máa mà ṣe é ìkà ò ọ̀rẹ́ mi máa mà ṣe é o ìkà ò dá ọ̀rẹ́ mi máa mú máa mà ṣe é ọ̀tẹ̀ ò wà láyé ọ̀rẹ́ mi dákú máa mà ṣe é o ọ̀tẹ̀ ò dá àtúbọ̀tán ọlọ̀tẹ̀ wá tẹ́ lọ́rùn wá tẹ́ láyé wá tẹ́ ní gbogbo bí ni wo bó ti ń ṣẹ̀sìn wo bá yẹ ṣe jóná pẹ̀lú agilítì onípá fún bó ṣe kúrú tó ń ga tó ń galivante lórí ṣó ẹ tó ṣòṣù kárabàdà tó gbèrú tó rò pé o fẹ́ di nǹkan bàbàrà lọ́sàn-án gangan ṣé o rí i pé wọ́n ti lù ẹ́ tán wọ́n ti trash yẹn dànù ṣé ráwọn wèrè tẹ́ yìí ń kóra yín papọ̀ tán yìí So ṣe be ni pọ́n support ẹ wèrè náà jọ irọ́ náà pa wọ́n ti fẹ́ lọ tọ́ lẹ́yìn ẹ̀ ó ìró pé ó ráwọn èèyàn lẹ́yìn ìwú you are the only one standing agility nínú ilé ètò kò sí tó o bá bọ́m̀bẹ̀ ṣóòm lọ́kì ìwọ náà bá wí yẹn bó o bọ́m̀bẹ̀ ṣóòm lọ́kì ìwọ ló ń bá wí yẹn ṣé o ti rí pé wọ́n ti padà sọ ẹ́ dọ̀tá wọn báyìí sí hmm. wọ́n ti ní kò ń ṣe pé kán pariwo adélé gbogbo àwọn ọ̀tá yo ìwọ lọ̀tá ṣùgbọ́n pé wọ́n ló béèrè pa délé ò pé òde gbọ́n kankan nípa ìtẹ́rìmù mọ́ òde mọ̀ kankan nípa délé bóyá góòsì la délé ọ̀wẹ̀rẹ́fà tó bá já délé kó pè ẹ́ o wọ́n tẹ̀ níta ni ìwọ tí adélé máa pè ẹ́ bọ̀ eléyìí báyìí ó ti jẹ́ kó yẹ wípé wọ́n ti kà ẹ́ kún ẹ́nímì wọn ó wá lè dè ní àbọ̀là báyìí kí mùmú of Africa mú àyín kó wá sórí iṣu ẹ̀ bọ̀ ohun tó wà nínú gbogbo wọn òun ni òun gbọ́ ń ta yẹn ọ̀tá ẹ̀ lo ọ̀tá wọn ló jẹ́ ayé ẹ̀ ti jóná ó ti fa ayé ẹ̀ sacrifice fún ẹni tí sọ fún ẹ pórí ẹ̀ ló máa fi fáàgò fún wọn tẹ́lẹ̀ àwọn alófẹ́ tó bẹ́ẹ̀ àmọ́ tí ìdè fún ẹ̀ a sì ń bá ẹ ṣeré ọwọ́ ni ní ìyà tó máa jẹ lọ́wọ́ wa okùn ẹ̀mí afẹ́ pín afẹ́ já dànù ní ilé ayé tó bá rò kó sán lórí à á jẹ́ kó mọ̀ wípé ó ti dágúnyán oṣù oúnjẹ ó gbé fún gbogbo wa wà láìkó padà yóò wa kò go round sórí gbogbo wa ti dá oúnjẹ jọba ìyá gílétí àti gbèsíwájú ẹ̀ oúnjẹ yẹn ni bó ṣe fẹ́ dá jẹ tán òun làwa òun kò ṣáà ti jẹ tán ò gbúdọ̀ bọ́ jẹ ò gbúdọ̀ sún jẹ ò dẹ̀ gbúdọ̀ jẹ ní tútù ó ti há ẹ lọ́fun tiẹ̀ ti bá ẹ ò ní ṣerú ẹ̀ mọ́ láyé sórí olórí burúkú tó bá tún fẹ́ ṣe bí titi ẹ ó yẹ tètè gbórí dìde kó bọ́ síta ẹ̀yin èèyàn wọn lágí ehm, dúpẹ́ onírọ́ onídìrí ó ń ṣe àìsàn ó wà lórí ìdùbúlẹ̀ àìsàn dúpẹ́ tó bá jẹ́ pé rọ́ ni afẹ́ rí ẹ afẹ́ rí ẹ ó hà ṣe rí mi báyìí a rí ẹ a rójú ẹ a rí ẹ a rí ẹ ká lè mọ̀ pé irọ́ ni ṣùgbọ́n àwọn tó súnmọ́ ẹ tán bínú kúrò nínú gúrùpù yín tán lé yín ti pọ̀ ju òfu àtàdánù lẹ́ ṣe ń bẹ̀ enough of the, your madness àwọn ni wọ́n pe èmi wípé àìsàn ṣe é o ti fẹ́ kú báyìí wọ́n ló ti ń sàn díẹ̀díẹ̀ la ṣùgbọ́n sì pọ̀ lára ẹ̀ gan ni wọ́n sì ní gbogbo àwọn tí ń fún yín lówó pátá ni wọ́n ti sá lọ tán ti fẹsẹ̀ fẹ́ ẹ̀ wá lọ ń béèrè lọ́wọ́ àwọn tó wà Nàìjíríà tẹ́bi ń pa ṣe yín ṣe ráyé yín ẹ̀yin tẹ wà nàìjíríà ẹ̀yin tẹ lọ kórí bọ̀bẹ̀ ṣe rí ibi tẹ máa ṣègbè sílẹ̀ wà yín èmi ò sí lára àwọn tó máa gbàdúrà kẹ bọ́m̀bẹ̀ ṣe rí ẹ̀yin tẹ tí ìrówó jẹun wọn ní kẹ máa wá ó kéré jù three thousand dúpọ̀ onídìrí o tó ṣáàjì nàìjíríà member campaigner campaigner ní three thousand naira ṣé bẹ́ẹ̀ ló ṣe ta fún yín tó ní ààyè yín ti rún ganan ọ̀run ti rún ayé yín ẹ jẹ́ dúró náà mi fẹ́ kí fídíò igun jù ẹ̀yin tèmi ṣe ti ráyè wọn mo kí ẹ̀yin gbogbo ẹ̀yin gbogbo ènìyàn mi a true yorùbá nation campaigner tá a jọ dúró lórí òtítọ́ yìí tá a gba òtítọ́ láàyè ẹ wò ó kíkiní ló kù o ọ̀run ti fẹ́ finish dúpẹ́ o kílẹ̀ yìí náà rí sọ́rọ̀ tó wà lẹ́yìn wọn lára dúpẹ́ ò dáa òjòjò ń ṣe é ara ògùn ẹ ò le kí lẹ rí sí i dúpẹ́ ní káwọn tó wà nàìjíríà yorùbá nation tó wà lábẹ́ àkóso ẹ̀ kan máa dá three three thousand kí lẹ rí sí i ẹjọ́ wọn lágílí tí onípá fún nínú ràmọ́ni wọ́n ní ọ̀tá àwọn ni kò lè mọ̀ kankan nípa ìtẹ́rìmù kò lè fojú rí adelé torí ọ̀tá wọn ni kí lẹ rí sí i bá comment section <laughs> jọ́ torí ọlọ́run má gbàgbé support my brand bá mi subscribe sí youtube channel it's a very new one ó dùn wọn ti gbé lọ èmi ò sí Lara, àwọn tó ń ṣí channel youtube channel mẹ́fà lẹ́ẹ̀kan náà o ẹyọ kan tí mo ṣí yẹn ti tó kí là ń sọ kí ni kí ni kí là ń bá kiri bá mi subscribe tó mọ̀ tẹ́lẹ̀ wọ́n ti gbé lọ níwọ̀n lélẹ̀ support my brand Ah. ẹ bá mi drop comment yín sábẹ́ fídíò yìí ẹ sì bá mi pín káàkiri kẹ́ bá mi jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé òjòjò ń ṣoògùn Dúpẹ́ Onítìrí ara dúpẹ́ ara ogun dúpẹ́ òní tìrí òmọ̀lémọ́ òjòjò ń ṣògùn ṣé mo wíire ọlọ́run bá ń gbọ́ mo wíire.